وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدا كفون ولنوبا أتريكاتي كفون أنبوى محمد أبلون bá ọba àlékíọ́lá kí ó bá ṣe àlékún àti àlékún ìkẹ́ àti ìgẹ̀ bákanáà kí ìkẹ́ àti ìgẹ̀rẹ́ kó máa bá wọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ìlànà dáadáa tí wọ́n fi lẹ̀. insha Allah ta'ala a máa tẹ̀síwájú lénìí nínú ṣẹ́ríwò Umdatul Ahkam tí a ń ṣe lọ fúnra wa. ibi tí a náà ní kìtàbù sọ̀láàtì hadithi àkọ́kọ́ tí a kọ́kọ́ gbé yẹ̀wò léni ó ní hadithi tí Sabit al-Bunani tó gbà wá an Sabit al-Bunani an Anas bin Malik radiyallahu ta'ala anhu qal an ló gba hadithi yìí wá Anas ọmọ Malik. oni anas sọ báyìí pé ní inni la alu an usalli bikum kama kana rasulullah sallallahu alayhi wa alihi wa sallam yusalli bina èmi o mi ò ní fi falẹ̀ mi ò ní fi jáfara mi ò ní kùnà láti kírun fún yín gẹ́gẹ́ bí anábà muhammad sallallahu alayhi wa alihi wa sallam bí i ṣe máa ń kírun gbogbo aláwọn pé anas ọmọ malik ìkan nínú sọ̀hábà ni àwọn sábìtù lìbùnáni tí anas ń bá sọ̀rọ̀ ìkan nínú àtàbíì ni sọ̀hábà tó kírun lẹ́yìn ànábì ìwọ̀n sọ fáwọn tó tẹ̀lé wọn náà tàbí pé èmi o òun ní yẹ òun ní gbò òun ní fi jáfara láti kírun fún yín gẹ́gẹ́ bá nàbí ṣe máa ń kí. kọ́lá sábìt sábìt ní fàkánà anas yasna shay'an la arakum tasna'una. sábìt wa ń sọ fáwọn èèyàn pé anas ibn malik í máa ń ṣe nǹkan kan tó yẹ pé mo rí gbẹ̀yìn èèyàn yìí e ṣe torí pé anẹ́tì kírun fáwọn wọ́n sì rí bánẹ́mi ṣe kí anẹ́tì sọ pé bánẹ́mi ṣe máa ń kiri nínú ẹ̀kọ́ tá a rí kọ́ńbì pé ìrun wa gbọ́dọ̀ jọ tànẹ́bì gẹ́gẹ́ bá nẹ́bì ṣe sọ pé sọ́lú kàmáàrọ̀ àìtùmú ní òsọ́lì ẹ kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí pé mi náà máa ń kí nípa nàbí sọ fún wọn yẹn náà sọ̀hábà náà fi wò bá nàbí ṣe kírun bó ṣe ń ṣe níṣe sí kọ̀ọ̀kan láàyè kọ̀ọ̀kan àwọn tàbí táwọn náà mọ̀ pé ojúṣe àwọn ni pé irun táwọn náà gbọ́dọ̀ ọjọ́ tànẹ́bì tọ́ọ̀tì bá nẹ́bì láyé kí ni àwọn náà ṣe wọ́n wá lọ ń bá àwọn sọ̀hábà lẹ́yọ̀ kọ̀ọ̀kan pé ẹ̀yin sọ̀hábà tẹ bá nẹ́bì láyé bó lànẹ́bì ṣe máa ń kírun fún yín ẹ wo ṣé nìyẹn tó lè tún ra wọn tó tòtí bẹ́ẹ̀ ń béèrè fánẹ́bí ṣe máa ń kírun ẹ wá ò bá wa ṣe jìnnà fánẹ́bí lẹ́ni tọ́ba mo ṣe nì mélòó la fẹ́ kà tó wà láàrin wa fánẹ́bí tòtí bẹ́ẹ̀ àwọn òfẹ́ wo fánẹ́bí ṣe kírun. fábìtú ní òun rí fánẹ́bí máa ń ṣe nǹkan kan pé láàárọ̀ kún tẹ̀sán ẹ̀hún náà ẹ̀yìn èèyàn mo rí pé ìtàbà ṣe àwọn òun ni sábìtò ní bárí gẹ̀mọ́ àwọn tàbíì omi ọ̀pẹ́ ní àwọn gáàfù díẹ̀ díẹ̀ kẹwàá gẹ̀rẹ́ láàrin tàbíì títa ní na sọ̀hábà ntí sábìtò rí lọ́rọ̀ sẹ́jọ́jẹ́ tàbíì tó yà lẹ́nu tó ní òòrí tánẹ́sì máa ń ṣerú ẹ̀ tó bá rí táwọn ṣe lónìí ńkọ́ kí ló fẹ́ sọ <laughs> ẹni pé yóò ti ẹ̀kọ́ náà ká àtẹ́rù lẹ́yìn kí yìí kí ni sábìtú rí pé orí fáná ti máa ń ṣe ó ní káàna ìfà rọ́fà àràsà òmìnà rúkọ́ tí anẹ́sì bá ń kírun anẹ́sì sọ pé gbogbo orin tí ń kí fún yìí bá nẹ́bi ṣe kí ni sábìtú bínú mìíràn òun sì jẹ́ ìkan nínú ọmọ kéwu anẹ́sì bínú Malik sábìtú wa sọ pé tí anẹ́sì bá ń kírun tó bá gbórí sókè lórí rùkú ìntàsọ̀bà kọ́ ìmánì yóò dúró yóò nà tán dáadáa ẹ̀rí pé níbi tá ara dé yìí tá a bá wo ìrun tọ́pọ̀lọpọ̀ ń kílé ní wọ́n ń nà mọ́ lẹ́yìn tó bá ti rùkú látòrí rùkú yẹn tó bá dára gbórí sókè díẹ̀ wọ́n ń lọ ilẹ̀ nìyẹn. fábit ó ní ánẹ́tì ó nà tán tó bá kírun fáwọn lẹ́yìn ìgbà tó bá dúró látòrí rùkú hátà yàkó làlẹ́kọ́ èlò tí àwọn sán wà lẹ́yìn rẹ̀ tẹ́lómi ò máa lè máa rò pé ní kọdínẹ́sìyà ánẹ́tí mo ti gbàgbé bóun kírun bóòlù yẹn ti mọ̀ pé ìmọ̀mù ti gbàgbé ìyẹn pé ńgbà tí ó gbórí sókè tó dúró tí ẹ máa rò pé yẹ kó ti lọ́lẹ̀ tẹ́lómi ò fi lè máa rò pé ní ṣé mọ́mù ò ti gbàgbé fáwọn ẹ̀ kí ni àwọn ń kírun báyìí. oníbànẹ́sì ti máa ń kírun yìí anẹ́sìnẹ́sì sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé òun ò ní fi ilẹ̀ òun ò ní fi jáfara bó o ṣe rí sánẹ́bì kírun kó mọ akíntun bẹ́ẹ̀ òun ò ní ṣe bẹ́ẹ̀ sánẹ́bì ti kí náà lèmi náà kí fún yín. àìsàn ànẹ́bì ni pé sánẹ́bì bá nìyẹn látòrí ìrùkù yóò dúró yóò pẹ́ lórí ìdúró òun téèyàn fi lè máa rò pé ní àbótigbàgbé kóun ṣe kíni kóun kírun ni. torí pé ta bá dúró àwọn àzùkárò ń bẹ tá a ṣe èyí tó tiẹ̀ kéré jù tá a bá fẹ́ fà wọnú ká ní rọ̀bánà wàlákàlẹ̀ hamd hamdan kẹsíran tọ̀yíban mubarakan fi. kátó àwọn àmì tó tó wà lẹ́yìn ẹ̀ tó yẹ ká máa ṣe ẹgbẹ́ tó bá farabalẹ̀ ṣe lé ìdúró tó bá dúró àyàn ò ká ṣé ó ti gbàgbé kórìírun lòun wà ní ṣùgbọ́n táwọn ilé ní kọ́lọ́n kó ṣàánú wa fáyẹn bá rò kú pàápàá jùlọ àwọn ìmáàmù mi tó bá gbórí sókè kẹ́yìn tó gbórí ti yí sókè yóò ti máa lórí bí yóò ti máa lórí sujud abẹ́lómi rẹ̀ kó ló ń dárun kí fún ara rẹ̀ tí ò ní farabalẹ̀ eléyìí yàtọ̀ sí sunna anabiwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. bákan náà ó ní kọ̀dínẹ́tì ó ní wá ìzà rọ́fà aráṣà omínà sájìdá ń tí anẹ́sì bá gbórí sókè lórí ìforíkalẹ̀ mọ́kàtà tó bá jòkó mọ́kàtà yóò pẹ́ hátà yàkúlà alqa'il tẹni tí ó sọ̀rọ̀ lè máa fi sọ wípé ní nẹ́ẹ̀sì wọ́n mọ̀ ti gbàgbé kó òun kírun tó bá gbórí sókè tó jòkó yóò pẹ́ lórí ìjókòó nǹkó tó forí kalẹ̀ lẹ́ẹ̀kejì ẹlòmíì ọwọ́ tó fi forí kalẹ̀ tó gbé sílẹ̀ ẹlẹ̀ kò ní gbé sókè yóò ká ara gbórí sókè díẹ̀ ní yóò bá tún padà sórí ìforí kalẹ̀ ìrẹ́ tó ń kírun báyìí bí làṣà láì ní èméjì kò nírun yẹn torí pé kájòkó láàrin ìforíkalẹ̀ rúkùnù ni orígun oorun ni nítorí à ń pè rúkùnù ni pé tí nǹkan yẹn ò bá sí lára nǹkan nǹkan yẹn ò sí tí ò bá sí rúkùnù lórí irun tí yẹn ti mọ̀mọ́ sílẹ̀ kò nírun yẹn ló fi ṣe pàtàkì fẹ́ni kọ̀ọ̀kan wa kí a farabalẹ̀ tá a bá ń kírun ẹni hadithi yìí tó ń kọ́ wa. هنا في دليل على مشروعية تطويل القيام بعد ركوع àdìsí ló ń fi hàn wá pé ní tá a bá gbórí sókè látòrí rùkú ìdúró wa tá a bá dúró yẹn ó gbọ́dọ̀ gùn ká tó lọlẹ̀ wàtẹ̀tùwìlì jùlù bàdà sùjúd bákan náà tá a bá forí kalẹ̀ bàbá jòkó ká tó forí kẹlẹ̀ kejì a gbọ́dọ̀ dúró lórí jòkó púpẹ́ ká tó forí kẹlẹ̀ kejì wa annahu fa'ala fi'lu nabiyyi sallallahu alayhi wa alihi wa sallam eléyìí nífẹ̀ẹ́ sí ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àtùmọ̀pálẹ́ bí ti <clears throat> bá wa sọ̀rọ̀ tó yẹ kẹ́ bí challenge fẹ́ ní kọ̀ọ̀kan wa pé ní irun wa ó gbọ́dọ̀ dàbí tòun sallu kama ra'aytumuni usalli tẹ́lẹ̀ kálukú wa bá ń kírun à ń dànù fífúra ara wa ni àbá ń lédi àwọn èèyàn kárí pa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ afarabalẹ̀ láti kí ìrun wa. hadith tí ó tẹ̀lé hadith anas bin malik náà ni radiyallahu ta'ala anhu qala inni ma sallaytu wara'a imamin qattun akhaffa salatan wàlà àtàmà sọláàtà mìíràn nàbí yìí sallallahu alayhi wa alihi wa sallam ó ní ìkírun lẹ́yìn ẹnì kankan rí kírun ẹ̀ tó fúyẹ́ bí irun ta ní bí irun ànábi irun yẹn fúyẹ́ kò níyàn lára bákan náà ò kírun lẹ́yìn ẹnì kankan rí kírun ẹ pé gẹ́gẹ́ bí irun ànábi. ìrun ànábì fúyẹ́ ó sì pé torí ẹni lè wọ́pẹ́ ní ìrun ànábì fúyẹ́ àfààní wọn lọ́n ka péjì kan fẹ́ràn tí yóò ti mọ ogun jù bẹ́ẹ̀ wọ́n wá ní ìrun ànábì fúyẹ́ fúfúyẹ́ tí wọ́n yàtọ̀ sí èyí tí wọ́n ń sọ o àwẹ̀ ló súnmọ́ ìkọlọ̀ ìjọba aláyé ẹ̀rọ oríṣiríṣi tàràwé táyé ọmọ kí tí mi bá mọ kéwú díẹ̀ nu wọn nínú àdìsí omi ìṣẹ̀lì rè inú ànábì náà ìran ànẹ́bí fúyẹ́ ó sì pé ṣùgbọ́n fún fúyẹ́ tànẹ́bí agbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ o ó ní tí wọ́n kọ̀ǹsídà ń bi fún fúyẹ́ kèé ṣe èyí tó yẹ pé àwọn èèyàn kírun tí ò pé báwọn ní torí báwọn fẹ́ lé máwọn èèyàn ni wọ́n ní àdìsí tó sọ fún wa ni pé ní àyè àti al-imam bi salati khafifa pé tí mo bá fẹ́ kírun fáwọn èèyàn kó ṣèrun yẹn ní fúfúyẹ́ hatta la yashukku ala al-musallin tí ó fi ní fara ní àwọn olùkírun lẹ́yìn ẹ̀ wa tammatan hatta la yanqusu min sawabi àṣẹ bákan ó gbọ́dọ̀ kí pé tẹ̀sán àrùn yẹn ò fi ní dínkù. فإتمامها يكون بإتيان بواجباتها ومستحباتها من غير تطويل أما نيرو pé ìtumọ̀ rẹ̀ ni pé wo tó jẹ́ arkan àwọn orígun kéèyàn mú wá lórí irun orígun rùkú àbí kéèyàn rùkú bó ṣe yẹ kó rùkú orígun ká dìde lórí rùkú kó dìde kó ṣe gbogbo tó yẹ kó ṣe bákan náà kó mú gbogbo ẹwà àjìbá tẹ̀ wá àwọn àjìbá tẹ̀ run bí ká jòkó lórí tàṣáhùdù ẹlẹ́ẹ̀kejì bí ká sàtáyà ọmọ sàhábàtìyà kódà àwọn nǹkan kan bẹ́ẹ̀ fáwọn èyí ṣe dandan ṣùgbọ́n tá a fẹ́ lórí irun ẹni tí ó kírun pé gbọ́dọ̀ mú wá káfí dùá ò lè sì fa àdúrà tá a fi wọ̀run ara ẹni sábà lè sùjúd ó láwọn skáàrù tá a máa ń ṣe wàjibá tún but anábì tó encourage wa ká ṣàdúrà nínú mùsàhábà tún ká ṣe sábà fẹ́ sálámà anábì encourage wa ká ṣe dùá àwọn èyí bá ti ṣe àtàyà tó ibi tá a ṣe dé ta sálámà irun wá ti lọ ṣùgbọ́n ká fàdúrà yẹn kún nínú tá a fẹ́ ni yóò jẹ́ kírun ṣe kíni kírun pé ṣùgbọ́n tó jẹ́ mùsàhábàtù gan ọ̀pọ̀lọpọ̀ mọ́mọ́dé ìjà àkàlélẹ̀ tó ti ṣe kíni tó ti sálámà àwọn àfikàrò ẹ̀rù orí sùjúdù ẹlòmíì ti jẹ́ àtẹ́gbẹ̀lẹ́ fáfà àwọn dùá òsì tó ti dìde sọ́ba nírun pé gbogbo àwọn nǹkan yìí la gbọ́dọ̀ kọ̀ǹsídà sí. wàá gbọ́dọ̀ òpèsè yẹn وتخفيفها يكون بالاقتصار على واجباتها وبعض مستحباتها أني صابانين أفوية yẹn pé àwọn ojúṣe irun wa àwọn wajibat amuwa amusabat amuwa kòlùkẹ́ fúyẹ́ tá à ń sọ ni pé tó yẹ ká ṣe lórí irun la filẹ̀ ìyẹn kọ́. bákan náà ana sọ̀láta nàbí sọ̀rọ̀ sọ́lám akímọ̀lù sọ̀láàtì ẹni wà nàbí ló péjú فليحرص المصلي على أن يجعل صلاته مثل صلاته عليه السلام ẹni tó ń kírun kó ya gbìyànjú kó lójú kòkòrò kó jẹ́ kírun tòun dàbí tànábì bóòlù irun yóò ti dàbí tànábì tá ara nábì láyé ara nábì láyé bóòlù irun ó ti wá dàbí tiẹ̀ ara nábì ṣùgbọ́n àwọn àkọọ́lẹ̀ bó ṣe kírun ó wà ètò ṣe láàyè kọ̀ọ̀kan àwọn sàhábà gbogbo ẹ̀ nẹ́gbà wá fún wa bánẹ́bí ṣe ń kéwú bó ṣe ń rùkú bó ṣe ń sujúd bó ṣe ń sálámà kódà wọn ti ń describe sálámà ẹ̀ tóbi tí máa ń sẹ̀kẹ́ ibi tí ó yí dé gbogbo ẹ̀ náà sọ fún wa ìyẹn kébà àti ẹ̀fọ́júra nẹ́bí gẹ́gẹ́ gbogbo orí pa bó ṣe kírun aṣèkíni àti rí torí ẹlòmíì lé ní tẹ́ bá ní irun rẹ̀ yìí kò bá mu eléyìí yàtọ̀ sí bá nẹ́bi ṣe kírun ẹ̀dẹ́ nìyẹn sẹ́yìn náà ránẹ́bi ni sẹ́ ránẹ́bi ni wàhálà yín ti pọ̀ jù àránẹ́bi káyí pé ní nítorí ní pé sáà fojú rí ṣùgbọ́n aránẹ́bi lórí pa àwọn nǹkan tó fi ilẹ̀ fún wa èyí ni kí n kálukú wa náà gbìyànjú bàbá ní kírun wájú ọ̀run ànẹ́bi jẹ̀mọ́ ìtumọ̀ rẹ̀ ni pé agbọ́dọ̀ lọ kẹ́kọ̀ọ́ ọ̀run agbọ́dọ̀ lọ kọ́ o mo ti dàgbà òòrán èmi ti dàgbà ọjọ́ ti lọ lórí mi àgbà òòrán kéèyàn ò bá mọ̀ kéèyàn mọ̀ lọ kọ́ o gbogbo ẹ̀ pátá la gbọ́dọ̀ mọ̀ torí wípé ní téèyàn bá ṣe é bí ò ṣe yẹ kó ṣe iṣẹ́ ìjọsìn ò ní jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba ọba àlekèọlá wọ́n ní <clears throat> kágbìyànjú kírun wá dàbí tànábì فليحظى بالابتداء ويفوز بعظيم الأجر kéèyàn lè bá jẹ́ ẹni tó kọ́ṣẹ́ ànábì lódìndí torí bá a ṣe láǹtẹ̀ lánàbì yìí sí gírèdì kálukú yàtọ̀ síra wọn máàkì wá jura wa lọ ẹlòmíì dẹ̀ bá mú kọ́ṣẹ́ ànábì tó ṣe lórí irun bóyá kò gbàdú twenty five lọ ẹlòmíì thirty ẹlòmíì sì jù bẹ́ẹ̀ lọ bá a ṣe kọ́sẹ̀ ànẹ́bì yẹn náà láti rí ẹ̀san lórí irun wa bákan náà fi ìjàwá fún imamatu mafudo lil fadil ala takdiri anna anatan radiyallahu anhu afdol mimma yusalli bihi gẹ́rù rasulullah rasulullah ani àfúrí kọ́nà hadithi pé alimafudo ẹni tí ò lọ́lá tó ni ó lè kírun ẹni tí ó lọ́lá jùlọ o lè kí afọ́n ẹni tí ó lọ́lá tó ní ó lè kírun fún yàn lágbèjú yìí sí ìwọ bóyá àfẹ́sùn yẹn ọgbọ́n nǹkan yé ọdẹ mọ́ṣáláṣí kan ìmọ̀mù rẹ̀ ògbọ́n ti ẹ tó bá fi mọ̀rún kí sọ́ọ̀ ní tòlẹ́yìn ẹ̀ àtò torí pé oríṣiríṣi là ń rí nílùú tiwa yìí ẹni ní àwọn àfa kan wà gbọ́dọ̀ máa tò lẹ́yìn ẹ ẹ fi ra àfa míì tó lórúkọ wọn yìí lọ mọ́ṣáláṣí wọn ni ilé náà bá ti ń kírun nígbà kan wà tó ti pẹ́ alọ́bá àfa kan wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí fún wa báwa náà ti kéré gbà gbogbo àná mi bá òtún lè sọ wọn ni iná ẹ̀wọ́ nù bàbá ní kíní tí ìfẹ́ dárúkọ ẹ̀ ó ní irú bàbá ní kíní ẹ̀yìn tánẹ́tì bẹ́ẹ̀ kírun torí pé ńlọ́lá ju ẹni lẹ́rú gbọ́mọ̀ bá ìdẹ́ ní fi ṣàpèjúwe ń gba àwọn tiẹ̀ ní fagun bàbá kàmú ẹ̀lẹ́ fi ṣàpèjúwe kíkìrù bàbá kàmú ìlú wà lẹ́yìn ìmọ̀mù kan ìyẹn pé tó fẹ́ fàyàn tó yẹ kí bàbá ìrùlé ló yẹ kí wọ́n máa ṣe kí ni kẹ́tù máa kírun. ẹ̀rí láyé ànábì wa Muhammad sọ̀rọ̀ sọ́nà àbí láyé àwọn sàhábà ńlá bá nàbí kú tán Ah, ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀ láyé Umar ìyẹn tó ń gba Ramadan tí Umar bá dé mọ́ṣáláṣí ó ráhùn ẹ̀sán yẹn nẹ́fìlà lọ́lọ́dọọdún tó ń wọ́n wá ń kó sínú ara wọn tó lè bá ń ka kí o tẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ilé ìmọ̀ká tiẹ̀ nẹ́fìlà tàràwẹ̀ Umar wa ó pé ìdí kálukú ń ka nǹkan tó ń dì sọ́pọ̀ ara wọn ká fún ní mọ́mọ́ kan ká lẹ́yìn ẹnìkan ká máa tò lẹ́yìn ẹ̀ ká kiri ń jẹ mọ́ tó pé látàrí ànẹ́bì tẹ́lẹ̀ náà ló ti kí ń jẹmọ́ fáwọn èèyàn ṣùgbọ́n pé kánẹ́bì stop lálọ́mọdánì fi stop tàràwí ń jẹmọ́ kó ń bá dọ̀rọ̀ èèyàn nígbà tánẹ́bì sì ti kú kò sẹ́ tó lè sọ́dọ̀ ọ̀rọ̀ èèyàn mọ́ àìpé jẹmọ́ tó filẹ̀ ẹ wà fẹ́ni tó bá dé kíní tó bá fẹ́ ẹ̀rí tí ò bá kí tàràwí ń mu torí kì í tọ́rọ̀ èèyàn umaru ọ̀kú bí kálukú ti ń dá tiẹ̀ kí Ubayi ibn Ka'b àti Tẹ̀mímù Dárí àwọn méjèèjì kan máa kí tàràwíyì fún àwọn èèyàn nígbà tí Umaru wá dé mọ́ṣáláṣí lórí kọ́ńtì Umaru wá gbé pé ẹ̀hẹ́n ní mọ́tòbídé átú àfihì kí la ní Umaru sọ mọ́tòbídé ayọ̀ Umaru ní á ah, bídé àtúndà lélẹ́yìí. àwọn mímọ̀ amọ́rọ̀ ìfẹ́ ẹ̀sẹ̀ ní kámẹ́sẹ̀ bídíà èyí tí mọ̀rù ẹ̀dàkùtẹ́ mọ̀rù ṣe bídíà mẹ́m ṣe ni mọ̀rù tún ṣe tí mọ̀rù gbà lérò onídàbá ní bídíà nínú èdè tí àsọ tẹ̀sìn o ní pé nǹkan tó jẹ́ tuntun lójú àwọn yẹn ó yẹ kó ti wà tẹ́ tẹ́lẹ̀ èdè kó tẹ̀ tuntun wọn tí ò sínú ẹ̀sìn wa nítorí wọn fẹ́ tó ni pé tẹ̀mí mùdárí àti Ubay ibn Ka'b àti Umar ẹ́ umaru ni umaru gan la alifa ń gbàùn ṣé ń gbà tí umaru ní kama líbi àyẹ̀sọ́ ọ̀nà máa kírun lẹ́yìn àbí òní kí ó máa kí bó làwọn ti wá rí tiwa pé ẹ bá ti dàáfà gbà kò yẹ kó máa tò lẹ́yìn èèyàn mọ́ ìsọkúsọ ni. a nínú hadith yà á rí pé ní jawaatu imamatul mafdul lil fadil ẹni tí ò lọ́lá tó ni àbẹ́ni tí ò nímọ̀ ó lè lídìyàn kí yẹn ṣe kíni ó tò lẹ́yìn ẹ̀. ala takdiri ana ana tan rọ̀dí aláàtàlá anu abdul mimman yusalli bihi gairu rasulullah sallam fa imam al-masjid muqaddam ala ghairi wa in kana wara'ahu afdal minhu ani imam mashalashi muqaddam ala ghairi imam mashalashi ni tani òun láti síwájú òun ló lẹ́tọ̀ọ́ síwájú ju tani lọ ẹlòmíì lọ لأنه هو الإمام راتب طريق الإمام راتب náà wọ́n yín kánà wàrọ́ àwọn afdol mi ni kó làwọn yẹ pẹ́ ni tó lọ́la jùlọ wa ìyàtọ̀ wà láyé kó ó step down ká ẹ kírun fún wa kánà ṣíṣe òfin ní kaba dé mọ́ṣáláṣí ìmáàmù ó dúró lẹ́yìn rẹ̀ ní o nínú òfin ẹ̀sìn ìmáàmù mọ́ṣáláṣí ní kíni làá gbé síwájú bákan náà onílé onílé òun ló lẹ́tọ̀ọ́ ìmáàmù fún ẹni tó wá bá lálejò gẹ́gẹ́ tí wọ́n hadithi anabi tí ẹ bá wà ní olè ẹ̀yìn tìtẹ́ ìyára wà lálejò kò bá já afá àgbà kò bá jó ní kọ̀ọ̀kan onílé ló lẹ́tọ̀ọ́ sí màá mú kò wúrọ̀ tó yẹ síwájú pé àfa ẹ̀sìn kọ́ mọ̀ nínú yàrá rẹ̀ òun ni ó tiẹ̀ síwájú ká ẹ̀kúnrin fún wa ìgbọ́n pé kó ọlọ́gbẹ̀ ààrẹ síwájú kó làkọjá afá rẹ̀ èmi kó làfá rẹ̀ ní yàtìkọ́ mọ́ mọ́ nínú yàrá oní ó ṣe kí ni oní ó fún ẹyàn ǹda tó bá ti ẹ̀mí kọ kí tó bá ti bọ́ síwájú mọ́ nípa ọmọ yìí wọ́n á ní rẹ̀fẹ́tì àmọ̀ ti lògbà débì kan ọmọ kí òun mọ̀ ìyá wọn ta ni wọ́n àwọn àfa àmọ́ àwọn àfa ní ọmọ yìí tún nà wọ́n nìyẹn. ẹ̀rí onílé tó wà nù lé rẹ̀ òun ló lẹ́tọ̀ọ́ tí mọ̀ọ́mù ju kí ni lọ àlejò lọ kódà kálejò yẹn lọ́lá jùlọ kó nímọ̀ jùlọ ìmọ̀ọ́mù òun ló lẹ́tọ̀ọ́ tí mọ̀ọ́mù ju ẹni tí èsè mọ̀ọ́mù lọ kódà kó nímọ̀ jù lọ àfi tó bá yọ̀ǹda mú pé ah, sheikh usman lágbẹ́jọ́ ẹ̀kẹ́rẹ́ gíní ẹ̀kírun fún wa ṣùgbọ́n kọ́ wa kọ́ àkọsẹ́yìn kó yẹ̀ sí kọ́mọ̀ kọ́ńtò pé wọ̀ làfà rẹ̀ ìwọ lọ́gá rẹ̀ eléyìí ò lọ́nu ṣẹ̀ríà tábà ti wà láwọn àyè yìí ẹni tí ó bá láàyè mu òun ló lẹ́tọ̀ọ́ yóò sì fáwa ní yọ̀ǹda ká tó lè ṣíwájú rẹ̀ ni. náà hadith tó tẹ̀lé hadith àbí kìláàbà ó ní abdullahi ibn zayd alijurumi albasri ó ní abu kulaba ní abdullahi ibn zayd alijurumi afọ alijarumi albasri aráàlú basrọ ó ní ja'ana ó ní abdullahi ibn zayd sọ fún wa pé já àná malik ibn huwairi fi masjidina hadha sai malik ọmọ huwairi ló wá bá wa ní mọ́ṣáláṣí faqala ó ní malik ọmọ huwairi wa ń sọ pé inni la usolli bikum wa ma uridu salat mo fẹ́ kírun fún yín bó dẹ̀ ní intention run usọ́lì kẹfà rọ̀ àìtò rọ̀sùn aláṣàṣọ́lá ìsọ́lì mú kàn fẹ́ kọ́ yín bá níbi lè gíní bí ṣe máa ń kírun ni ó fẹ́ ká di àárín yẹ́rì fáwọn tàbí àwọn sàábà ń sọ fún àwọn tàbí pé àwọn tá ará nígbà níbi ṣe máa ń kírun rè yẹ kọ́rọ̀ ọ̀run ṣe nìní kò gbọ́dọ̀ yàtọ̀ àwọn tàbí ní à ń sọ fáwọn àtìbáwò tàbí ni pé àwọn sàábà tá a bọ́ ṣe lá gbogbo èyíkéyìí sáì tẹ́yìn bá fi kírun tí líǹkì rẹ̀ ò bá jọ́dọ̀ ànábì kìí ṣe kíni kìí ṣe irun àwọn tó fẹ́ kírun lè sá kọ́kọ́ jóná aláàlá ìlà á ìlà ńlá lá ìlà á ìlà ńlá tó dọ́dọ̀ ànábì bẹ́ẹ̀ ẹ́ àìpé kìí ṣe irun ànábì náà kírun mọ̀kọ́dímọ̀ nìyẹn wọn àti ìkírun nítorí tí wájú òsínú tánàbì ṣe àwọn míì ibi ìkọ́mọ̀ ni ní wọ́n ti kọ́ mọ̀ tán la ilaha illallah la sharika lahu àwọn ètò mi kó pé innaka ala kulli shay'in qadir fánẹ́bí ṣe àrí kékeré ṣe ìrìn ànẹ́bí lẹ́ńkì sábà wí fáwọn èèyàn kí náà sọ àfẹ́ ẹ̀tún dèdè bí láìláìláì náà sọ tẹ́lá àwọn nǹkan yẹn ẹ fi máa ń dáyàn lákẹ́ni tó tó máa fẹ́ sọ́ńtà pẹ̀yìn náà wọ́n ṣe ń ṣe láìláì tún ní òdà ṣéṣù ló wá pè ní but ẹ̀rí làánú fi mú wọn tẹ̀bí láìláìlá ló dájọ́ àbí nínú gbólóhùn nítorí ẹ̀lẹ́filẹ̀ ẹgbẹ́ sẹ́yìn ìkọ́mọ̀ àwọn kí láìláìlá làwọn bó ṣe dáa tó ń jẹ́ ẹlẹ́sẹ̀ kábàrà sọ Allahu akbar láìláìlá láìláìlá kẹwàá rù kú tó lọ bẹ́ẹ̀ yàn mọ́ torí pé ibi tẹ́ gbé sí ìkọ́ láàyè ẹ̀ kẹsì láìláìlá là ń ta kò ṣùgbọ́n àyè tẹ́ gbé sí ìkéyegé ni kẹsàyẹ̀ ẹ wá sí láyé lálẹ́ àtọ́ ẹ bá rùkú nígbà tẹ rùkú níbi olùkó bá di iná àtọ́ iná kàlẹ̀ káwùsàr àsọ̀lélẹ́ rọ́bì kàwá ní har iná ṣáá ní àkàwọ́ alábùsàr. sábà takọ̀ mẹ́ni àwọn tó ń takọ̀ iná àtọ́ iná iná àtọ́ iná lóyún lóró ń gini àbáwọn gbẹgbẹ sí ibi tí èdè gini kí ẹ fàyè ẹ. oríṣiríṣi kan wá wà lórí ìrun tó yẹ pé kì í ṣe ìlànà ìbánabí ti gbé lẹ̀ àwọn yẹn ṣe ń kí àwọn ẹni tó ṣíwájú rẹ̀ náà ń kọ́ra wọn nírun ẹni tó rà nàbì láyé sọ pé bá nàbì ṣe kiri ẹni tó bá sàábé láyé sọ pé bá sàábé tán rà nàbì ṣe kiri bó ṣe kiri kílẹ̀ mọ̀ tán sọ fún wa yẹn pé tẹ́yìn náà bá kí o bó ṣe gbọ́dọ̀ rí nu. anẹ́sì ni òun ní fífalẹ̀ ìlànà tí bá rí bá nàbì fi kírun òun ní fífalẹ̀ láti fi kírun fẹ́yìn náà. mọ́lìkì bùnú wẹ̀rì ó ń sọ fún àwọn Abdullahi bùnú zayd pé bánẹ́bí ṣe kírun o màá kí fún yín fakutu láàbí ìkìláàbà nam nam afọn àwọn ní mo abọ fún àbú kìláàbà pé ní kayfa kana yusalli afọ àbú kìláàbà ni abdullahi ibn zayd al òun náà ní ó gba ó ní òun wá pé bóun ní ṣe máa ń kírun kọ́l ó ní mísílà salati shaykhina hadha bí ṣéèkù wà yìí ṣe máa ń kírun bàkánà yẹ́jìlì sífà ọ̀rọ̀fà arásáwó mìíràn sujud ìyẹn pé tó bá gbórí sókè lórí sujud yóò jòkó kọ́bùlà àyẹ́ni hadọ̀ síwájú kó tó dìde tó bá gbórí sókè kí ni ó ṣe jẹ́mọ́ yóò jòkó síwájú kó tó dìde wọ́n ní ṣéèkù wọn tó ń tọ́ka sí pé bí ṣéèkù àyè ṣe ń kírun ní àbúkìlá àbá ṣe ń kí ẹni tó gbà lérò ní yẹ̀zíd àbá yẹ̀zíd amru ibn sálámà aljarmi kébí ṣéèkù àyè ṣe ń kírun bẹ́ẹ̀ ni abdullahi ibn zayd ló ní malik ibn uwaili sì ti fún àwọn tó bá jókòó tó bá gbórí sókè lórí sujud yóò jòkó kó tó dìde. a ní ìjókòó yìí òlànfẹ̀ ní jílísàtòlè ìsìráhà àríká ní jílísàtòlè ìsìráhà ìjókòó tá a fi sinmi díẹ̀ wàlá khilafa ìdáhùn fi ìbáhàtìhà a ní àwọn àfáà kò sí ìlàpù láàrin wọn kò sí ìyapa ẹnu pé ní ètò tọ́ ni. wàyí nàmọ́ ìlàpù fi ìṣẹ̀báàbì ha ṣùgbọ́n ṣe ń tá a fẹ́ ni ibẹ̀ ni ìyapa wà àkọ́kọ́ ta ni ó describe ìjókòó yẹn fún wa madam Yusuf naam lórí sujúdù. èèyàn á fẹ́ dìde sókè tó wá jòkó díẹ̀ báyìí kó tẹ̀ wá dìde. àyò àwọn ní ìjókòó ìtẹ̀yẹ̀ fi sinmi díẹ̀ náà pè ní jálífà tó lè ṣẹ̀ra ha. tá a fi sinmi. Nam àwọn àfágbà pé ètò tọ́ ni ṣùgbọ́n ṣé ń ta ó wà mùsàhábù ni ibẹ̀ nìyẹn wà ìyàtọ̀ wà láàrin méjèèjì o wọ́n ń tó tọ́ ló ṣe wọ́n tọ́ wọ́n ké mustahabu ni pé téèyàn bá ṣe kéde kótó lásán yóò gbẹ̀sán hmm? lápèjúwe yìí sí ẹni tí ó wọ fìlà kí ni ìdájọ́ rẹ̀ ẹni tó wọ fìlà aburú ẹ́ kí ìdájọ́ rẹ̀ àtẹni tó dé fìlà wáìtì ní tó tọ́ gbogbo wọn ṣe ìdé fìlà tó tọ́ ni àníyàn olóra fi dé tó fẹ́ fi kọ́ọ̀tì ẹ̀sìn kéèsì ọ̀tọ̀ nìyẹn ẹni tó gbàwé mọ́ndé ńkọ́ kí lòun mustahabu ni ó gbarada lórí títí fàyíntù torí pé ẹlòmíì lè dé fìlà kó mọ̀ dé torí ẹ̀sìn yẹn pé àníyàn tó bá kun láàmú ọ̀pá èèyàn gba dáadáa kó fi tẹ̀sọ́ ẹ̀sìn. tọ́tàwá kẹ̀kẹ́ ní ìbáhà ìtòtọ́ bọ̀tàwá ní mùsàhábù ni èèyàn gba dáadáa ní orí ẹ̀. ibẹ̀ ni ìyapa wà láàrin àwọn àfa pé òkè ẹni tó bá jòkó yìí tó tún ní ládàá kan ní àná ọ̀tọ̀. a ní fàbá àbáyé ra ṣèṣibá àbíhà nínú ọ̀tá ní ìṣèṣibá àbùtẹ́yìn ó gba dáadáa lórí ẹ̀ ní. الشافعي الإمام الشافعي في المشهور من مذهبه ìyẹn ni tó hàn jù nínú ìlànà ìmámù Ṣàfi'í tó bá ní tó hàn jù ní pé ọ̀rọ̀ míì tó wà tẹ́lẹ̀ pé ìmámù Ṣàfi'í sọ̀tọ̀ gbé tó tẹ̀wọ̀n jù tó sọ jù ó ní pé mustahabun wa ahmadu fi riwayatayn anhu al-imamu ahmad ó ní ọ̀rọ̀ méjì lórí iṣu yìí ìkànnù rẹ̀ nípa ìtótọ́ ni. wàzáàbá ilà adam ìsìlìbábi ha mina sọ̀hábà wọn láti ẹ̀dín náà sọ̀hábà wọn gbà pé ní èdè Mus'ab bí Umar Ali bin Mas'ud bin Umar bin Abbas wà mí nàlẹ́ muhadisi nínú àwọn afáàní hadith Imam Sawri wa Ishaq àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. anú àwọn àyímọ̀ Abu Hanifa Imam Malik àti ọ̀rọ̀ kejì tí mọ́mú ahmadu sọ gẹ́bà sí lọ́rọ̀ méjì ni mọ́mú ahmadu sọ alimamu tirmisi wa ni wà aléyìn amalu inda alìlẹ̀ ilẹ̀ mọ́mú tirmisi sọ pé ní àwọn àfáẹ́sì ìfẹ́dólé lórí ni pé yẹn lè ṣe pàkọ́lá abu zanad tilka pé sunna gan ni ìran àfáàmì fi wá dúró pé ní èèyàn máa ṣe indalẹ̀ hajj àti ìlẹ̀yà nígbà tí ẹ̀ bá nídìí ẹ̀ bá àfáàmì dúró lé lórí nu mi kébàrè bóyá ti dàgbà kò lè dìde lẹ́ẹ̀kan náà kó ra jòkó díẹ̀ kó tó lè dìde dé àwọn àgbàlagbà àwòbá àfàbí èèyàn ó ti wíìkì bí ààrẹ kan ṣe àbó rẹ̀ lọ́jọ́ wá kírun ó jòkó díẹ̀ kó tó dìde wọ́n ní torí kí náà fi ṣe lè jámọ́ àwọn bẹ́yìn àdìlà àwọn ẹ̀rí méjèèjì àyẹ̀tọ́ ló tọ́ àtọ́ ní mustahabu ni àtọ́ ní mubahu ni àwọn èèyàn lè dúró díẹ̀ tó wáyé pé bùkátà ló gbé débẹ̀ alimọ́ fún kùdáàmà sọnù mugini ní wàhálà fi ìjámù bẹ́yìn àkbár wàtàwásùt bẹ́yìn kọ̀lẹ́yìn pé wíwà pé wọ́n lu ọ̀rọ̀ méjèèjì ni wọ́n dúró àtọ́ ní àtọ́ ló ó tọ́ lódìndí àyẹ́pẹ́ yẹn ló mọ̀ sí lọ́n gbogbo gbà àtọ́ ní kò tọ́ rárá àwọn adúlá rẹ̀ pé tó gbàtà ti rẹ́ẹ̀rí Malik múnà òwe rí sí i tó ṣe ayẹ́pẹ́ bùkátà lè sún yẹn dé tó ti dàgbà ń sọ lọ́nà méjì pé ní àkàn tó lẹ àkàn ní bùkátà ló sọyàn débẹ̀ ṣùgbọ́n tá a fẹ́ kíyèsí ni pé tá a bá wà lẹ́yìn ìmáàmù tó ṣe yasapul istiraha káwa náà ṣe kíni ká ṣe ìyẹn tó yàtọ̀ sí pé àwa nìkan là ń dànù imam ìmáàmù dúró torí pé tí wò bá jókòó yẹn díẹ̀ wà lókè ní tó bá dúró Allahu akbar ìmáàmù tó bá sì lókè kí ni wàá ṣe ẹ́ o ti wàá ṣíwájú ìmáàmù bẹ́ẹ̀ ni ìwọ́tọ̀ gba àjẹ́sọ́ ti sá àgbóhùn gbà lẹ́nu mọ́ ṣe o. tọ́ ọ bá jòkóó tí màá mú olóòṣè kínní tí ó jòkóó ọtún yapa mọ́mù ìmọ̀mù ti dé ìwọ́tí wà lórí ìjòkóó ààrẹ lómi ti máa ń ṣe bẹ́ẹ̀ lọ́dà jílísàtò sẹ́rà là ń ṣe náà wọ́n ní ìyẹn náà kú díẹ̀ káàtó níbo láti ṣe nígbà tá a bá fẹ́ dìde bí arákẹ́ ẹlẹ́ẹ̀kejì lánà káyipẹ́ ìrun olóko mẹ́rin ni ká máa nà arákẹ́ ẹlẹ́ẹ̀kelo ẹlẹ́ẹ̀kẹrin. nínú sáàdì tí kọ́ wa bàbá wo nàmbà fọ́ rẹ̀ ìjàwá tó ta àlẹ́ bìlfẹ́ẹ̀lì ó tọ́ka kọ́ yẹn ní nǹkan bìlfẹ́ẹ̀lì pẹ̀lú páànṣe nǹkan yẹn liyakuna abukọ fìzí ni lè mọ̀tà alìmì yẹn ni ó jẹ́ kí ó ṣẹ́kù kó sínkì sọ́ọ̀kọ́ lu ẹni tá à ń kọyàn lálù àlànà àkànkọ náà ni ọwọ́ àfọwọ́ ọwọ́ àfọwọ́ akírun ọwọ́ àtẹ̀ nínú tá a rí nù àwọn ẹni síwájú wa ni pé ká kọ́ yẹn lẹ́kọ̀ọ́ pẹ̀lú ká ṣe nǹkan yẹn lójú ẹ̀ pàápàá jùlọ àwọn kéékèèké afẹ́kọ́mọ lálùwà láǹsìn kò tí ì burú jù ká gbómi síwájú ká fọgbọ́n ṣe fọwọ́ yẹn ẹ̀rípa ti ká sẹ́yìn hadith Imran mawla Uthman bin Affan mawla ọmọ ọ̀dọ́ Uthman bin Affan tó ní Uthman gbé omi wájọ kan ó sì sàlọ́ láàrin àwọn èèyàn yòókù sanwó ó wá ní ẹnìkẹ́ni tó bá kírun àbí tó bá ṣàlùwàlá ó lànà bí ẹnìkẹ́ni tó bá ṣàlùwàlá bí mo ṣe ṣàlùwàlá yìí tó wá kíráka méjì tí ó ṣe ròyìn ròyìn ọlọ́run forí ẹsẹ̀ rẹ̀ jì ìtí Usman ṣe mẹ́yẹn ó ní pé ó kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ pẹ̀lú kó ṣe nǹkan yẹn lójú wọn lẹ́ni bàbá ní ní mọ́ṣáláṣí wa o afurapá àwọn èèyàn wọn àti ìrànlọ́wà láṣẹ dáadáa àwọn afẹ́kọ̀ọ́ ẹlẹ́kọ̀ọ́ àlòwàlá ká gbé omi síwájú ká máa kọ́ wọn kí lè wọn tí ó ṣẹlẹ̀ jẹun ẹlòmí lè má torí ẹ̀wà mọ́ṣáláṣí yẹn mọ́ ìmọ̀mù yóò mọ̀ mọ́ tó kàn adúrú mi náà ní mọ́ ṣàlùwàlá láàrin yàn kò dẹ̀ má ṣe àgà kí mọ́mù tó jọmọ kékeré oníkẹ́ tó bí ìyá rẹ̀ àti ṣàlùwàlá ó lè ní tó wá kàn nìyẹn kí ló wá kàn. títà yín rò kó kàn ni tọrọ ọlọ́run ní ọlọ́run jẹ borí ọ̀tá yín ọ̀tá dé ọ̀tá òde amọ́nisẹ́ ní àtàìmọ́nisẹ́ ní títà yín ń pè ní ojúṣe mọ́ṣáláṣí lé nínú ó ba nínú jẹ́ gan pé àwọn nǹkan yìí àwọn èèyàn mọ́ ká wá dórí irun tẹ́lómi bá kírun ẹni tó sínú láyé ànẹ́bì tí ò kí bó ṣe tọ́ kí lànẹ́bì ní kó lọ tó ṣe kó lọ tó kí. ànẹ́bì lọ́ọ̀ tí kírun o ẹ̀mẹ́ta ló kí bẹ́ẹ̀ kánẹ́bì tó wá kọ ìyàtọ̀ náà máa kí jù bẹ́ẹ̀ lọ. nípa àwọn ọ̀rọ̀ ni pé ní tó súnmọ́ ni pé ìrun sára ànẹ́bì nọ́ọ̀lì fáyín jọ̀ ó dájọ́ pọ̀lọpọ̀ ọ̀run tí àwọn èèyàn ń kí lè nílọ ànábì ó sì gbà wọlé tó bá rí táwa ń kílé níyì ńkọ́ fagbọ́dọ̀ ṣe àkíyèsí àwọn nǹkan wọ̀nyí ká pera wa nípa afẹ́ pé afẹ́ kọ́ra wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn sáti practicalize ẹ̀ kò sí tó burú ń bẹ̀ kò tó burú ń bẹ̀ bóyá ọ̀rọ̀ lọ́la ni bóyá ọ̀rọ̀ ọ̀run ni kí náà tún lè kọ́ra wa bẹ́ẹ̀ kí náà sọ mọ́tẹ́ máa ń wẹ òkú mọ́tẹ́ máa ń wẹ òkú kí ni a tún lè kọ́ra wa ó pọ̀ gan-an àbí àyọ̀ à mọ́tẹ́ máa ń wẹ jánábà. alẹ́kọ́ yẹn náà ó kẹ́ni bá ṣe kọ́ ni àbájáde kẹ́nìkan máa wẹ̀ ní àárín yẹn. náà ẹni bá kan jawaazu fílì lè ìbádá sí lè ájílè tààlìm ẹni àtọ́lẹ́nu hadithi pé ìyẹn lè ṣe ìjọsìn pé àkàṣe láti fi kọ́yàn ìjọsìn ní kápẹ̀rún àbí káwá pẹ̀rún ẹ mọ̀ bí ṣe ń pẹ̀rún o tó bá ń pè wọ́n tẹ́kọ́ akẹ́kọ̀ọ́ kan náà máa pè é sásìkò òun òtítí ìtò kò sí tó burú ń bẹ̀ wọ́n lẹ́yìn irú pípé yóò tẹ̀ ṣe pàtàkì torí pé afẹ́fúnlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ̀yà ń kó sí o bí irun ti wà ẹlòmíì oríṣiríṣi oríṣiríṣi lèyẹn rí báyẹn máa ń ṣe bẹ́ẹ̀ mistake tó wà lórí kákòónú lábẹ́ ìṣe kékeré báyẹn ṣe adínà àfa tó mú ẹ̀rọ báyẹn máa ń kó ṣe wá nínú tó mú ni Allahu akbar tó bá ní aláwọ kí ni túmọ̀ yẹn aláwọ tí a fi lò báwọn kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ á di mélòó méjì ẹ̀kúta bá mú amsa wa a máa fi béèrè question Man, ní answer abdulaziz ṣé wọ́n abdulaziz ẹ̀fẹ́ náà bẹ́ẹ̀ ni ọ̀tá tí a rí aláwọ̀ tẹ́lẹ̀ á ló béèrè rẹ̀ mu mú àti question wa yóò wá di kí ni aláwọ̀ àtúbà ẹ̀ tó bá pẹ̀lú mi tó ń sọ ni pé ìjọba ń lọ tóbi àdìgbọ̀dọ̀ dátún gbọ̀ lọ́nà àfìlà ìṣàkún ìyẹn wàá pọ̀ tó aláwọ̀ àtúbà àgàgà àwọn tí a jẹ́ bá ti rọrùn tẹ bá mú mẹ́wàá jọ mẹ́sàn-án nú ẹ̀ kí lẹ́ mọ̀ gbọ́ Allahu akbar nítorí akbaru ní ìlú ẹnkọ́lọ́ ní gíní ìlú ẹ̀rí pé kò lọ ẹlòmíì tó bá débi ayé ala sọlá ayé ala ah, ashadu anna muhammad rasulullah ashadu anna ashadu alówàmẹ́ o èmi tẹ́ sókè ashadu anna muhammad rasul èmi lòjíṣẹ́ ọlọ́run ìjọsọ nìyẹn gbogbo ẹ̀ ló ń ṣẹlẹ̀ kí ẹ wá wò sùsù pé mọ́ṣáláṣí abẹ́ gbogbo ẹni tó bá pèrún abẹ́ kan mọ́tò máa ń pèrún ẹlòmí ò sọ díjà ó lè mọ́ torí ẹ̀wà mọ́ṣáláṣí mọ́ káàdùn bí hayal alfàlá alfàlá kí ló jẹ́ alfàlá fàlá lẹ́lòmí máa pè ó ètò wa mẹ́rin hayi alalkin hayi alalfàlá kò ní ṣẹ́dá ẹwà sóríire wọ́n ní hayi alalfàlá kí ló jẹ́ àgbẹ̀ ẹ wá ṣàgbẹ̀ abẹ́mọ rọ̀ lọ́dọ̀ ta tọ́dọ̀ àgbẹ̀ èdè lárúbá sì ni ó lágbára púpọ̀ tẹ́ bá ti ṣe ní ṣé kì yóò gbé yẹ̀ lọ bòmí ni o tábà tó pé ní irun pípọ̀ ní afẹ́ kọ́ mọ́ṣáláṣí pé èyí bàbá bá gbogbo yín rẹ̀ ṣe kí ni lẹ́pẹ́ ẹlòmílẹ̀ fẹ́ yẹ̀yẹ́ òun ni ẹ̀fẹ́ yẹ̀yẹ́ yẹn á sọ ábà tó pẹ́ ti dídí ọ́sà ni wọ́n ń kírun fúnra wọn wọn tàbí là ń sọ fúnra pé ẹ̀wọ́ bá nẹ́bi ṣe kírun rèé òṣùmọ́nù bá lu àlá láàrin ìyẹn tó ṣùmọ́nù wá níṣẹ́ ni ó dín ní kálífà ṣùgbọ́n àwọn àáfàá náà jẹ́ káyọ̀ yẹn mọ tó kàn pípẹ́ mọ sọ fún wọn ni pé ẹ ti mọ gbogbo kí ní yìí ṣe ẹ ti mọ ṣe ìwọ tó bá pàkíyèsí wọn pé wọn mọ ṣe ẹlẹ́ni ìwọ kama ṣe bọ̀tí tá àbọ̀ máa sọ fún wọn kí wọ́n máa ṣe làdúrà ó dẹ̀ pé ẹ̀gbọ́n àrùn yẹn yé kálíbà máa gbé wá ọ̀dọ̀ tiwọn àfa ẹ mọ̀ ṣàdúrà fún amẹ́sàlásì ọ̀rọ̀ àdúrà kọ́lọ́kọ́ àdúrà gbogbo ó máa gbà ọ̀rọ̀ ọ̀run ilé ẹja tẹ́kí ni ẹja máa kọ́ra wa kò sẹ́ni tí ó sọ yìí o àdúrà náà ni níta wá ṣe gan tá a fi ṣàdúrà fúnra àti ìgbọ́yé wọ́n ní èèyàn lè mú bí ìbádà wá tí èdè kó gbèrò ìbádà láti kó fẹ́ kọ́yàn wà náà wọlé ìfàmìnà tashrik fil amal kéde pé ní ó mú ìyẹn pé ní tashrik fil amal kò mú bí ká ní ó ti sà ní ẹ̀dí méjì àbí pé ó ti rò nǹkan mí mọ́jọ́sìn rẹ̀ ẹ̀pẹ́ ìjọba àgbọ̀n ṣe torí tọ́lá àbí kẹ́ni kẹ́mi ló ń fi ṣe kò ṣe torí kẹ́mi lọ́yẹ kó fẹ́ kọ́yàn ni. فإن أصل الباعث على هذه الصلاة هو إرادة التعليم torípé irun yìí in tó sún débẹ̀ ìfẹ́ ṣe kí ni ìfẹ́ kọ́yàn nírun ni ìfẹ́ kọ́yàn nírun ni eléyìí kò sí ti ó burú níbẹ̀ náà hadith tó tẹ̀lé ni hadith abdullahi bin malik bin buhayna ó ní anna nabiya sallallahu alaihi wa sallam kana idha salla abdullahi bin malik ó ní tánàbí bá kírun faraja bayna yadayhi yóò sẹpẹrẹtì ọwọ́ rẹ̀ ẹ bá wá ṣe hata yẹbudu bayadu ibùpẹ́yìí tó bá sojúdu ni tánàbí bá forí kanlẹ̀ yóò sẹpẹrẹtì ọwọ́ rẹ̀ àwọn obìnrin táwa lókè bóyá ẹni tó bá gbọ́ yẹn báwọn yòókù ṣe yóò sẹpẹrẹtì ọwọ́ rẹ̀ títí abíyá rẹ̀ yóò ṣe kí ni yóò fi hàn bíyẹn ṣe máa ń kírun rè tábíyá rẹ̀ ó fi hàn àwọn obìnrin tá a bá wà lókè ká má tijú láti ṣe fáwọn yòókù wa ọ̀rọ̀ ẹ̀sìn eré ẹ̀rì ẹni tí ò bá fi mọ̀ kó má fi tìjú sọ pé òun ò mọ̀ bọ́ sí ní àṣẹ torí pé àríra báyìí òkè lẹ́yìn wa ẹni tó bá gbọ́ yé kó ṣe fáwọn yòókù báwa náà ti ń ṣe fálẹ̀ ń bí nìyẹn èyí ó sẹpẹrẹtì ọwọ́ rẹ̀ àyà kúrò ní ara ẹ̀ tí wọ́n fi réjì ká ẹni bá nẹ́bí ṣe ń kírun ni sára nẹ́bí ìyẹn mo sọ lẹ́ka àbójúrú ẹ̀ bó tí ó ṣe ṣe wọ́n sọ fún wa ìgbọ́n tẹ̀yìn ọba nìkan ṣe ní ọmọ tẹ́ bàtìkà ara nẹ́bí òkè sára bá ara rẹ̀ kákẹ́ kírun bá ṣe rí ni. a ní èyí ó ya abíyá rẹ̀ ẹ̀rẹ̀ eléyìí ni ìlànà ànábì tó fi kírun náà tó bá wá ṣe léyìí nígbà tí ń bá ń dárun kí ṣíṣe rẹ̀ yóò fẹ̀ ju ìgbà tó bá wà níbo yóò kéré sígbà tó bá wà ní kíni jẹ̀mọ́ kọ́ bá di sọ́fẹ́ lómi ya báwo kẹbí ro ya bàbá blafis ẹ̀ẹ́dọ̀ ṣe ẹ̀ka ìpọ́n àjẹmọ́ ni. Àyà. Uh, ẹ̀ríkọ́ afá yusufu ṣe tó ṣe wọ́n ṣe lẹ́ẹ̀kan no ẹ̀yẹ wà lórí yúdù ẹ̀yìn náà ṣe tí ẹ̀rí pé yóò fẹ́ díjà kò ní kó díjà sọ́fìlà káwọn lọ kẹ́lí mọ́jà èyí ó di sọ́pà rẹ̀ ṣùgbọ́n kì í tó ti bẹ́ẹ̀ náà a sì lo súnà yẹn a ya apá wa kúrò lára wa sábẹ́ àwọn òṣèré tó fi ṣe láà ní kápá mọ́ra anábìnrin kan mọ́ máa jòkó ní jòkó bí àwọn ṣèbá àbí bọ́tí máa ń ṣe sùjúd ẹ̀rí báwọn ẹranko kan tí máa ń jòkó àbí báwọn ajá wọn tí wọn kákò sójú ọ̀nà tó bá pa gbogbo ara mọ́ra àbí kìnìún ẹ̀rí kí bọ́tí máa ń jòkó nìyẹn yóò pa ọwọ́ rẹ̀ mára ni àníbi ká máa ṣe bẹ́ẹ̀ nígbà tá a bá ń kírun kárífà ya ọwọ́ wa kúrò ní àbíyá wa. nam hadithi yẹn ní àǹfààní kan wà ń bẹ̀ wọ́n ní kásọ̀ bá dọ̀lù fòkà wà mínú hànábìlà wọ́n ní a nínú àwọn àfa ẹ̀sìn pàápàá jùlọ àwọn hànábìlà àwọn wòlá ń pè ní hànábìlà àwọn tán tẹ̀lé mọ́bí àbí alimam ahmad wọ́n ní àwọn gbà pé ìdájọ́ yìí tá a kà nínú hadith pé ká ya apá wa kúrò lára kábíyá wa fi hàn nígbà tá a bá ṣe sujud wọ́n ní herbal hukum lè rọ́jù dúnà lìmọ́ra wọ́n lọ́kùnrin nìkan ló wà fún o kò sí fún tání kò sí fún obìnrin lè anahu yutlabu mini atajamu wọ́n ti kó rí ká obìnrin kó súra tiẹ̀ jọ kó má gbogbo ara lẹ̀ pàtàkó wùn kó sọ ara rẹ̀ wọ́n yẹ pé yóò wá la gbogbo ara nígbà tó bá ń kírun àyà àmọ́tí ní hadisi kan wà bábu dáúdú gbà wọn numọ̀rọ̀ sílùú wọn pé anábì àmọ̀dọ̀ sọ́lá mọ́rọ̀ aláìmọ̀ra àtẹ́yìn tùsọ̀lìyàn pé anábì ilé kọjá lọ́dọ̀ àwọn obìnrin méjì tó ń kírun fàkọ́lá ibà sàjá túmọ̀ anábì àti tẹ́ bá tún rí kan lẹ́ o fàdúmọ́ ba'du láhàmì ìlà ẹ jẹ́ kí ara ara yín ó lè kíni ó kó jọ mọ́ra yín fàyínà ní mọ́rí átá láì sátìfì záàlìkà kà rọ́jòl lórí pọ́ obìnrin ò dàbí ọkùnrin o ìrẹ́bi táwọn ànábìlà ní ibi àti láàyè kẹsí méjì ní ọmọ sẹpẹrẹtì irun láàrin ọkùnrin àti obìnrin ṣùgbọ́n àdìsí olọ́rọ̀ nínú ìpínlẹ̀ náà ni tó yẹ ká dúró lé lórí pé àtọkùnrin àti tani àtobìnrin bákan láti sùjúdù àwọn afá ní ìpínlẹ̀ ẹ̀rùn ọkùnrin àtòbìnrin bákan náà ni àfi bá bá rẹ̀rí tó wà sọ̀hí tó dìfẹ́ńṣẹ́ẹ̀tì obìnrin kóhùn bí ti kíni tọkùnrin bákan náà nínú wọn bàbá ti pè ń bákan náà àìkébí sùjúdù bákan náà náà jọ ṣe ọ̀rọ̀ yìí àwọn ànábílà nìkan náà mú pẹ́ẹ́pẹ́ ìfẹ́ dúró lé lórí ẹ̀rí tí ó rí àwọn afá sọ̀rọ̀ lórí ẹ̀ nípa pé rírin rẹ̀ pé kò rin àìpé tó kún fáwọn obìnrin náà ni pé bọ́kùnrin ṣe ń ṣe lórí ìṣújú ni káwọn náà ṣe kí ni ká ṣe nígbà tó bá ń kírun a bá ní àfaramọ́ ìjáàbù wọn ti kọ́ fáwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ obìnrin ò gbọ́dọ̀ síra lẹ̀ ó lè gbọ́dọ̀ wá sọ tó ṣe kí ni tó fẹ́ kẹ́yìn obìnrin máa gbọ́ o ẹ gbọ́dọ̀ wá sọ tó fẹ́ pàápàá jùlọ àmì máa ń ṣì gbọ́yé àìmọye ìbéèrè tẹ́lómi ti béèrè pé tó bá wà wà lé rẹ̀ ńkọ́ tómi bá wà ń lé irun bí ó ṣe múra kírun ò yàtọ̀ sí ti kíni kò yàtọ̀ sí ti tipa afẹ́ gbọ́dọ̀ balẹ̀ nǹkan kò gbọ́dọ̀ sílẹ̀ lárẹ̀ lẹ́yìn àtẹ́lẹwọ́ àti fèsì ráǹdì ojú ẹnìkan ìyẹn nìkan ni ó sílẹ̀ kódà kó ń lo nìkọ́ọ̀bù yóò sí bẹ́ẹ̀ lẹ́ àfi tó bá wà níbi táwọn ọkùnrin míì wà tí ìṣẹ́lẹ́tẹ̀ ni ó lò kírun so ó ti jẹ́ kí ara rẹ̀ kó kọ́fà tẹ́lẹ̀ kò sì gbọ́dọ̀ láṣọ tí ó lẹ̀ mọ́ lára báyìí pé tọ́fẹ̀ bá fẹ̀ tó bá sojú kò sí nǹkan kan tí ó ní kò ṣe rà á lẹ̀ bí anabi ṣe kírun ni wọ́n ṣàlàyé fún wa káwa náà kí a gbìyànjú kí a tẹ̀lé ìlànà rẹ̀ bákan náà hadith tó tẹ̀lé ni hadith àbí mùsùlámà.

mo bi anasi ọmọ malik pé àkáànà nàbí rasulá yusolli fi nàlẹ́ tọ́nàbí máa ń fi bàtà kírun kọ́lá náà anasi òtí ẹ̀bà pẹ́ àkáànà ní náà bẹ́ẹ̀ ni anasi máa ń fi bàtà kírun tó dá anasi lójú ni àbí ò dá lójú ó dá lójú kò tí ẹ̀ dá ó dàbí pé mo rí rí ó dàbí pé ní ilé ó ní náà anábì máa ń fi bàtà kírun àdíṣelé wà nù Bukhari wà nù Muslim wà nù sunan Tirmidhi Nasa'i dáárì mi sunan dáárì mi ẹ̀rí Musnad Imam Ahmad sẹ́yìn mi ní bolẹ́ ẹtí rí àbáwọn onísọkúsọ tó ní Buhari Buhari nìkan kọ́ lé léyìí o wọ́n pọ̀ ń bẹ̀ tán gbà wá kí ni àdíṣe yìí ń kọ́ wa istibabu salat fin alayn istibab afẹ́ tàbí fi bàtà kírun àìsù káánà min fíìlì nàbí sallam torí kó wà nù iṣẹ́ ànábì lánàbì ṣe bákan náà jawabu dukhul al masjid bihima a lè fi bàtà wọnú mọ́ṣáláṣí bá dàtẹ̀ ń fi fíhima min al akizari wal anjari lẹ́yìn gbàtà àti mọ́ kúrò ń bi ìdọ̀tí àti ẹ̀gbin. E bákanáà anna galabata zon fi najasatihima la huma an asli tohara fihima àǹtí zọ́nù bá wà fún yẹn yẹn méjì pé bàtà yóò ti lẹ́gbin wọ́n ní kò tí ì gbá pinlẹ̀ kúrò fún yẹn kí ni pinlẹ̀ ìpìlẹ̀ ni pé ntoma ntoma ni nípìnlẹ̀ láti lè gbé wọ mọ́ṣáláṣí alẹ́ fi kírun torí pé ìtẹ́lẹ̀ mi mọ̀ sọ pé tí bàtà bá ti wá lẹ́gbin sódẹ́ lójú mo lẹ́gbẹ̀ẹ́. nínú àǹfààní táàrí ń bi hadisi wọ́n ní as-salatu fi ni'al wa dukhul al-masjid fihima asbahat mushkila mas'alatan mushkila wọ́n ní iṣu yìí ti di mushkila ìyẹn kan yẹn láàrin àwọn èèyàn. fa sunnati nabi sallam sunna nabi fẹ̀ ní sọ̀rí ìhàtò ó kílẹ̀ rẹ̀ bí jàwáàbì báàlì pé ń tó tọ́ ni báàlì bí ìṣèbáàbì à kìí ṣe ń tó tọ́ kan gan ìṣèbáàbù tó ni ẹ̀pá sọ pé ń ta wá sọ mustahabu èyí ó ṣe kí ni ẹgbẹ́ tó bá ti torí súnà lọ fi ṣe àgbàládá wọn náà omi náà súnà tí alẹ́ ti muhafazatu alayha ní súnà tó yẹ ká máa sọ ni wọn Imam Abu Dawud wọn gbà wá nu shadad o ma aus kí náà gbà wá alánàbí ni khalifu li Yahuda ẹ̀yà pa àwọn Yahudi ẹ̀yà pa àwọn Júù fàyínà ńlá yusalluna fi ní àlìhìm àwọn náà yé fi bàtà kírun wá khifafihim àti kíni kúfù tábàwọ̀ ìbọ̀sẹ̀ ní sọ́ọ̀sì kírun ẹ̀yẹ yapa wọn ẹ̀sùn pé ìpìlẹ̀ ẹ̀sìn wa náà ni pé nǹkan àyẹ̀wò dí bá mú nílànà káṣí kínní káyà pa sí i kò yẹ pé nítorí yàtọ̀ sí ìlà wa ń ṣe léyìn tí ìyẹ̀wò dí bá ṣe nǹkan tí náà tọ́ra ṣe àwa náà ní káwa náà mọ̀ ṣe torí pé tàbá ṣe á kọ́ ọmọ mùsùlùmí lọ ìdàkejì táwọn ẹbí sọ làwa ń ṣe kọ́nà kó sànù wa ànábi sọ fún wa pé ní káyà pa wọn ìtànàbí sọ yọ ọ̀rọ̀ ní àbí tó wá múlò tó náà múlò ànábì lò àdìsí kẹtí abúdáwùdú gbà bá kan náà àdìsí Abu Sa'id al-Khudri ó ní ànábì ní ìlà já ahadukum al-masjida sẹ́ni kọ̀ọ̀kan yín bá wọ mọ́ṣáláṣí falyanzur kó yà wo kó wò dáadáa kó wọ ẹsẹ̀ rẹ̀ fa in ra'a fi na'layhi qadran tó bá rí ẹ̀gbin ní ibi bàtà tó wọ̀ àwọn avan torí nǹkan àdọ̀tí faliyemsahu faliyemsahu wà lè sọ́lẹ̀ bí ìmọ̀ kó yá agbọ̀n kó sí kíní kó fi kírun kó máa kó fi kírun a ní ilẹ̀ àgáyèrè sáálí kámínà nùsùsù sàíyà àsọ̀rẹ́ ìhà àtàwọn mìíràn nínú àwọn ẹ̀rí tó kílẹ̀ èyí tánàbí ti wá lò nípa ànábì ń kírun kan ó bọ́ bàtà rẹ̀ ní ẹ̀sọ́ bá náà bá ń bọ́ bàtà nígbà tá níbi sálámà ètò kọ̀kọ́ sọmọ kẹ́ mo mọ̀ rí tẹ̀ ń bọ́ bàtà kí ló dé ó mẹ̀ pàdé nìyí kẹ́kọ́ ló ń ṣe ń gbà wọn sálámà ní kíni wọ́n ń ṣe. àrífẹ́ bọ́ bàtà ni ṣe sùfànàlà kéèyàn máa yọnu sáà sọ abẹ́ ẹ̀rí pẹ́ ó fi kó bára rẹ̀ lọ́dọ̀ lọ. à ń sọ wá dúró tẹ̀sí lè ni wọn ní rí lánàá níbi kan kó ṣe àbíkẹ́lẹ́ kíni kẹ́tẹ́ máa ṣe ìwọ̀ kan ràn wọ́n wá ń láti bo síbo tó yẹ pé orí ìrun náà wà ó a sì ń kọ́ sí ànábì lórí ìrun yẹn náà ànábì pẹ̀lú bó bàtà yìí kí làwọn náà ń ṣe ń bọ̀ ní nípa ànábì bá ti ṣe lójú ẹsẹ̀ ó di kíní ó di òfin náà ni ìwọ ń gbọ́ súnà látò ní ọ̀ ń gba dànù ni o àbí láti jọ yìí lọ sí ń gbọ́ bọ̀ oníkòrin ilẹ̀ yìí tó rinlẹ̀ náà ọlọ́run kó sànù wa náà ni ọlọ́run já lè ṣe nígbà tó lọ rán ẹni ìdí ọtọ́ tó bẹ̀rẹ̀ pé kọ́nà kó sànù rẹ̀ níbo lọ ẹgbẹ́ súnlẹ̀ lórí ọ̀rẹ́ pàánù ti níwájú ẹnu ọlọ́niwà máa àrìsànáká ilà rahmata ilà alẹ́mí àníbì gan wọn ni tọ́lẹ̀ bí mọ̀sán tó wá ní ọlọ́run kó sànù wa àánú wo ló tó wá wá mú àánú lọ́wọ́ yẹn. àníbì bọ́ bàtà sọ abáyẹn ti ń bọ̀ àníbì orí pẹ́ bọ́ bàtà yẹn bẹ́ẹ̀ ni àrípẹ́ yìí náà bọ́ ànábìsẹ̀ wa sọ fún wọn pé ní nígbà tí n kírun lọ jìbìrì ló sọ fún mi pé ẹ̀gbin wà ní abẹ́ bàtà mi lórí àwọn aṣọ àdìsí pé ẹnì kọ̀ọ̀kan yín tó bá fẹ́ bàtà kírun kó yá wò ó tó bá fẹ́ bí ń bẹ́ kí ni a fi máa ń fọ́ yẹ̀pẹ̀ ni kò nídìí wàhálà bàbá rẹ̀ gbin bàtẹ́ láti fi gbolẹ̀ orí pa tó wá kún bẹ́ẹ̀ ńkọ́ bó la ṣe yẹn sí tó bá ti fọ tó bá ti gbolẹ̀ ó nípa lè sẹ́kù kò mí nù torí pé àwọn bàtà mi bi táyà ní àkàlẹ̀ kó tá ti gbolẹ̀ dáadáa èyí tó kutọ́ lè rí mú kọ̀rọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ sáti gbolẹ̀ kó jẹ́ bóyá pé tútù ẹ̀ ló kún bẹ́ẹ̀ yẹn ò ní ẹ lára mọ́ kí làwọn ẹ̀gbin tá à ń sọ téyìn ó máa fi bàtà gbolẹ̀ bíi kíni mo fẹ́ ká sọ bíi bẹ́ẹ̀ ìgbéyàn ìgbẹ́ ẹran ẹ́ bí ìtọ̀ ìtọ̀ ìgbẹ́ ajá ìgbẹ́ adìẹ sẹ́nà tẹ́ ń sọ yẹn ẹsẹ̀ wọn mo ti mọ̀ pé àwọn èèyàn fi bẹ́ẹ̀ bí ẹran ẹran ẹ̀gbin ìtọ̀ ẹran kíni àkàkùn kírípù ẹran ìgbẹ́ ẹran àlèkàkùn dọ̀tí ẹ pé ìdọ̀tí yàtọ̀ sẹ́gbin bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ikún lè wà lára sẹ́yìnsì ìdọ̀tí yóò fẹ́ rí ni tẹ́tí kún bá wà lára sẹ́yìn kò lè fi kírun kò lè fi kírun ẹ ìdọ̀tí la kà yẹn kún àbí kì í fi sẹ́gbin. bí ìgbẹ́ ẹran kò ń sẹ́gbin kọ́ ìdá ni pé ogun tábà ti máa ń jẹ ẹran ẹ̀ àtìgbẹ́ rẹ̀ o àtìtọ́ rẹ̀ kìí fẹ̀gbin yẹn láfi mú tọrọ àǹkómi láfi ṣe ìwòsàn káyí fẹ̀gbin ni kò yẹ ká máa ṣe kí ni kò yẹ ká máa mú ìgbẹ́ adìẹ àǹjẹ adìẹ adìẹ fẹ̀gbin ṣùgbọ́n kò sẹ́ni tí ó rí gbẹ adìẹ ní ara bàtẹ àbára aṣọ ẹ̀ tí ò ní fẹ́ ṣe kí ni tí ò ní fẹ́ fọ tí yẹn bá ń fọ yẹn kí lèyẹn ń fọ kúrò ìdọ̀tí ni kìí fẹ̀gbin but ìgbẹ́ èèyàn ìtọ̀ èèyàn ìgbẹ́ ẹranko táwọn ń jẹ ìgbẹ́ ajá ìtọ̀ ajá kí làwọn yẹn ẹgbẹ́ ni wọ́n bàbá tí wàá rí nǹkan yìí a fi bàtà gbolẹ̀ kò ní ẹgbẹ́ ọgbà tó fẹ́ fi bàtà kírun tó bá ti pọ́ ti ìgbé ajá mọ́lẹ̀ kó wá lọ tẹ̀tẹ̀ wá ọṣẹ tó bá lè fọ́ gbá láì fi òṣùwọ̀n gbígbolẹ̀ lásán ṣe kíní ó ti tó. Nam ah, wọ́n ní àwọn àdìsí pọ̀ lórí eléyìí dáadáa. أما العامة وبعض المتعصبين من طلبة العلم bàbá yìí ní ṣùgbọ́n àwọn àlàámọ̀ àwọn majority àwọn èèyàn tó ń sọ ní mímọ̀ àtàwọn èlòmíì tó yẹ kí muta'assibin làwọn tó ní ta'assubu bóyá lánàá kan ló ti mú ìwọ̀n ń ṣẹlẹ́yàmẹ̀yà nínú àwọn tọ́lábàtọ̀ nínú ìfàjàdé lónà kàfíìsà kan bá wọn bẹ́ẹ̀ jiyàn wa yarawna anna ihya'a sunnah min al-kaba'ir ẹlòmíì gan rí pé tó bá fẹ́ yẹ súnà yìí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ ti rọ́ọ̀lù yẹn ẹ̀ṣẹ̀ ńláńlá alẹ́ ti la yuskato alẹ́ èyí tó yẹ ká dákẹ́lé lórí ẹ̀kọ́ oríṣiríṣi bí àti ìṣẹ̀lẹ̀ mẹ́tẹ́lájà àbí táyẹ̀ dákẹ́lé kéèyàn wá jàjà wọ bàtà wọ àbìkẹ́ kọ́lá kó má tì í fi kírun kó kẹ́ wọ́n dé bìkẹ́ ní mọ́ṣáláṣí tẹ́tí kọ́ pé mọ́ wọ bàtà dé bíi àbọ̀ ní pákó mọ́ ní pákó nílé àlọ́ aláì bẹ́ẹ̀ pé pákó wà ní oṣù náà wọ́n gbọ́ ya láyà ọ̀rọ̀ wọ́n pe irun táwa kí ga ilé sàmọ́ kí ẹ̀ sọ̀rọ̀ kẹ́kẹ́ lórí wọn. bọ́ọ̀bù adéfìlà wọ́n ti sọ afọwájú àwọn mọ́ṣáláṣí kan wà wọ́n ti máa kó fìlà jọ ní àyíkálùkù àmọ́ eré àwọn fìlà tó ti dógùn <laughs> mo fẹ́ sọ ti tó wà ní mo kírun bẹ́ẹ̀ pẹ̀lú búrọ̀ àkẹ́tìmọ́ àlọ́mọdá tí ìbá níbi làkúndà àtúntà wọ́n máa fi léyìn lórí nìyí náà àtẹ̀gbọ́n àtọmọ ní tọ́ọ̀bá ní fìlà mọ́ṣe kínní mọ́ṣe kọ́mọ ìyẹn jẹ̀ lẹ́pẹ́rẹ́ òyìnbó kẹ́nu mi ṣe ẹ̀ka rẹ̀ rí fún yẹn wọ́n ká fìlà níyẹn lórí túláàsì àbí mọ̀ bọ́ ìsáfù wájú sẹ́yìn ò kú sáfù wájú ńkọ́ tọ́lọ̀ ń kó ṣàánú wa náà wọ́n ní fọ́ ìbá orí dáta alẹ́ máa rí nùsùsù wọ́n ní tẹ́ bá ń fún àwọn èèyàn nírú ẹ̀rí báyìí kọ́ lọ mẹ́rin ká ah, bá fi wákìtì dúnà wákìtì náà àsìkò yẹn ti lọ wàsámánì dúnà sámánì àsìkò ti yàtọ̀ fáka anna ṣẹ̀rí ata muhammad rasalam ata ba'daha man nasakhaha wa badalaha wọ́n ní wàá máa rò pé ní nígbà táwọn ibi ti fi nǹkan yẹn lélẹ̀ sí nǹkan ti wá parẹ́ ni táwọn ibi wàdà sọ pé ní ibi mo ń ṣe yí o àsìkò rèé padà lọ táwọn ibi sọ ànábì ò sáàbí àyà kò sọ. wọ́n máa dárò aná ṣẹ̀rí àtúláyé ilà àyẹ̀rì sàlọ́ ọ̀la àrùdọ̀ àmàlẹ̀ àlẹ́yà abániwọ̀n àmàlẹ̀ pé ṣẹ̀rí ọlọ́ọ̀ni táyé parẹ́. wọ́n ni munasib ana man arọ́dà tìbá sunnata fi dhalik wa fi ghairi mimma taraka aw fa'ala la yamassu jawra al-islam aw ani al-muhim ni pé ẹnikẹ́ni tó bá fẹ́ yẹlu súnà báyìí àbí nǹkan mìíràn mímọ̀ tárìkù àwòfíìlú mímọ̀ tárìkù àwòfíìlú tí ẹ pé tí ṣe rẹ̀ àtàìṣe láyà mọ́tò jáwò àròtún islam tí ó kò ṣe pé islam gẹ́gẹ́ nìkan yẹn máa ló gbá mú lápẹjẹ mo bàtàkínú sí mo bàtàkínú kò kò ṣe kankan nínú kíni pé bóyá bá islam yẹn jẹ́ àbí ní islam yẹn fi di tó dúró ẹni rẹ níbẹ̀ kó wò dáadáa fàyínká náà fi ìlú hù ẹ̀gbọ́n àwa tẹ establish pé tó wà ní o ṣùgbọ́n gbà tó wà hàn pé wàhálà báyìí ń ṣẹlẹ̀ ìwọ wàá wò dáadáa tó bá rí pé ṣíṣe rẹ̀ àwòtárìkù hù àbá ìṣe yusabibu fitna ni ó fa wàhálà wàṣàrọ̀ akbarọ̀ mi maslahati mi maslahati tí ó fa wàhálà tí ó ju àǹfààní tó fẹ́ rí lọ èyí náà jẹ́ kí lọ́rọ̀ àbá fi parí ọ̀rọ̀ ìwọ́n ò pé ìwọ́n tó fẹ́ fi bàtà kírun sí kí lọ fẹ́ yẹn súnà ṣùgbọ́n tó bá ṣe gbogbo mọ́sálásí ní òkò bù ẹ́ ibà láwà yí ọ̀rọ̀ lóde gẹ̀dọ̀ ọdún ní àjọ kẹsì tó dé sí ẹ lè kẹ ló kọ púpọ̀ tọ́sí pé tó fẹ́ ṣe yìí náà kò lé kíní kò lè pé ìnáàbùmọ̀ pé ìsìláàmù ẹ pé àfihàn káìpé kọ́mọ̀ náà ni ọmọ ṣe lórí ìrún sí ẹ̀hẹ́n kò pé kò sí ìrún gan bí ọba ṣe yun wọ́n ní wàá wo orú nǹkan bá tó rò pé tó bá ìsìláàmù ẹni tó bá pé ṣíṣe ló láǹfààní jù ṣètò ẹ pé kọ mọ́ ṣeun ni ṣùrù nǹkan bẹ́ẹ̀ lẹ̀ tó bá pé àǹfààní ibẹ̀ ó kéré sí fìtínà tó lè kí ni tí ó bí a ní fàlìyọ̀rọ̀ àlùmọ̀sọ́ọ̀lẹ̀ kéèyàn àwọn tí ó já àǹfààní fàyínà ṣẹ́ríà yàkúnù àìkú tó jáde lùmọ̀sùlá hátú àlùkàlìsọ̀ a ń torí pé n tó ń jẹ́ òfin ẹ̀sìn yìí ìmọ̀ wà níbi tí bẹ́nẹ́fìtì bá wà láti ráǹfààní ṣe awi rọ̀jì àti alàlùmọ̀sádà àbí abáríkà bàbá gbé méjèèjì tira wọn àǹfààní pọ̀ ju ìnira lọ àǹfààní ẹni káwa wò káwọn wò ayọ̀ àwọn ìnira no afọ̀n ẹ̀ tabaríkà àǹfààní ló pọ̀ ju ìnira lọ tabaríkà ìnira ló pọ̀ ju àǹfààní lọ kí ni a ṣe a fi nǹkan bẹ́ẹ̀ lẹ́nu pẹ̀lẹ́ ìfẹsọ̀ gbẹ̀yìn ó jẹ́ torí pé ní nǹkan yẹn sì wà nù súnmọ́ ṣùgbọ́n ní tí ọba bá ti gbé nǹkan lẹ́ngbà mí ó lè mọ̀fẹ́ ká fẹ́ ṣe lágbèjọ́ mọ́ṣáláṣí làwà yìí fáwọn bá rẹ̀ nǹkan tó wọlé pẹ̀lú bàtà rẹ̀ láwa tá a gbọ́yé ni o àmọ̀ wẹ́ni ẹ̀ka àbúlágbẹ́dá wọ́n fẹ́ dọ̀tí mọ́ṣáláṣí ni kátó wa tó fún àbátàn gbọ́yé nǹkan tó mọ́ṣáláṣí kan gbà kó ti fẹ́ ní ọdún mélòó sẹ́yìn tó ti fẹ́ dìjà fọ́nà bẹ́ẹ̀ fi bàtà kírun mọ́ṣáláṣí àbátàn àti ìní ìgò ògbà kó wà ẹ bá fẹ́ kírun tó kula tẹ wà ń ta gan-an ẹ̀fọ́ bàtà abẹ́ wàá yìí bẹ́ẹ̀ yìí dìde bí yẹ̀pẹ̀ ni yẹ̀pẹ̀ náà sì ló wà láàyè bàtà mi ẹ̀rù mi bàtà kó lóore má dùn ó tiẹ̀ torí ẹ̀ tó ó tẹ̀sí bàtà kírun kọ́ wa sọ fún rẹ nìyẹn pé kódà mọ́sálásí gan-an ń wọ́ bọ́ mbẹ́ ó lè torí ẹ̀wẹ́ gba àálù <laughs> ẹ̀ kó mọ́sálásí yìí. ṣùgbọ́n àmì náà wọ́n ń lo ìṣesí gbígbà pé kò sí bàbá ṣé nítorí pé kámọ́dọ̀ tí mọ́ṣáláṣí ni ok máa wọ bàtà kan wá láti ilé máa ti wá ra sílípáàsì kan ní ojú ọ̀nà tí bá fẹ́ mọ́ṣáláṣí ní gẹ̀dẹ́gẹ́ ni ó kẹ̀kọ́ wọlé láti lọ sún náà yẹn ọ̀tún gbọ́dọ̀ ṣe náà ni ọ̀pá eléyìí ó gbà kó wà rárá ni kébé pé torí ìdọ̀tí mọ́ṣáláṣí pé bàtà tí mo fi kírun mọ́ṣáláṣí náà ni ó mọ̀ gbé kò ní mọ̀ tẹ̀fá tí má ti wọ̀ kí má ti ń ṣàlùwàlá mo sì wọ bàtà mo ń kírun tí má kírun tán ó lè kí ni wọ́n tó fi síbẹ̀ náà ni kò lọ náà ni. torí pé ọ̀nà táwọn náà gbà kọ́ mọ́ṣáláṣí ń sìn kò jẹ́ kó rọrùn fún wa láyé gini láti lò. irin sheikh mukbil à ń fi dúró lórí pé àwọn mọ́ṣáláṣí wa ẹ má jẹ́ apá súnà yìí rẹ̀ o àyà kọ́ lọ́nà tó yẹ pé ní òní ní àwọn nǹkan tí ò ní jẹ́ ká kó bàtà ọbẹ̀ ni fẹ́ràn dúró lé lórí mo ní tẹ́lẹ̀ àwọn kẹta kan lórí ẹ̀ àfọlátù fi ní àlù àbí kí ló kọ tẹ́lẹ̀ yẹn kékeré báyìí lọ́dẹ̀ káwọn ẹ̀rí wa wọ́n lè lọ pé ìṣẹ̀sọ́ tí mọ́ṣáláṣí ló sún wa débi pé àléwọ́ bàtà wọ́bẹ̀ mọ́ kìí ṣẹni tí ò gbọ́ yé nìkan áfẹ́ni tó gbọ́ yé tó ní o tún ṣàlàyé pé alẹ́ fi bàtà kírun ẹbí pé ànàkùnmọ́lá ẹ̀ńjọ́ lẹ́yìn náà ti fi kírun ayé pé ní ìta ń lò ìta ń sọ àánú òde kí ni a lè ṣe a lè ṣe nù ìyẹn náà náà rí dó pé ah bàbá ni mo kọ́ mẹ́sàlásí lọ́nà tó yẹ pé a lè mọ bàtà omi sọ̀rọ̀ agbọ́dọ̀ sàkíyèsí nǹkan yìí torí pé ẹlòmíì irú súnà tó ń fẹ́ yéèrè tó wà lè dá wàhálà alẹ́ nìkan ní ò bá mu lò àwọn kan tó yẹ pé ní òdú ìsìlámù yẹn kù ẹ̀rí káyí pé tó yẹ pé ní téèyàn ò bá ṣe é bóyá ó ná ààyè ní ó kó ààyè bẹ́ẹ̀ sí yẹn ni yẹn lánàá à ìyẹn gbọ́dọ̀ ṣe o ṣùgbọ́n lè irun tá a fẹ́ kí àákí láyọ̀ bàtà ìrún sì lọ lábàdí pé tá a fẹ́ wọ bàtà ibi tí ó dá wa lẹ́sàn-án gbọ́ yé ni ká mọ̀ sí kí ni ká mọ̀ wọ̀ kẹ́nu yẹn àwọn bàbá mi yẹn ká mọ̀ kọ́ wọn nì ọkọ̀ ọkọ̀ wọn pẹ̀lú ọ̀rọ̀ kọ́ tó ṣe kí ni kọ́ tó ṣe kódà kó jẹ́ pé mọ́ṣáláṣí ibi ẹ̀mọ́ mọ́ṣáláṣí mi jẹ́ pé yẹ̀pẹ̀ ní ó jẹ́ ẹ̀rẹ̀ mẹ́kàn fòkúta láǹdì ẹ̀ bóyá nu ọjà bóyá nu gáràjì pèsè bí yẹ̀pẹ̀ náà ní gbogbo bíi bẹ́ẹ̀ ni yẹ̀pẹ̀ ní tòótọ́ tòótọ́ níbi tó ti fẹ́ ṣe tọ́ ẹ̀gbọ́ yé ńkọ́ kó wọ́n rí i pé wàhálà tí ó bí yóò ju àǹfààní téèyàn fẹ́ tó fẹ́ rí lọ ẹlòmíràn tó para sọ̀tọ̀ kú sọ sí súnà náà lára agbọ́dọ̀ tí ìta bá ń gbọ́rù bákan náà àwọn tí wọn àti ìgbọ́mìnì èyí ká náà gbìyànjú ká gbọ́ nǹkan inú ẹ̀rọ ẹ̀sìn wọn kọ́ ẹ̀kọ́ tẹ́lómi ń takò gan ni súnà kéde torí mọ́ṣáláṣí pé mọ́ṣáláṣí ò sì kí ni ká ẹlòmíì súnà ẹ̀ pé kò sí bẹ́ẹ̀ ni pákó rírìn náà ẹni wọ́n ní pákó ńlẹ́ àlọ́ àlá gẹ́gẹ́ bí téèyàn sì tí ó lọ ni tí ò ní jẹ́ dọ̀tí ìyẹn ti pàtàkì àwa náà ta fẹ́ làwọn súnà ìyá náà gbọ́dọ̀ kíyèsí ẹni pé ojúṣe mímọ́ mọ́ṣáláṣí ni ojúṣe wa ni àìmọye hadith tó wá lórí eléyìí kóra níbi láàgbọ́dọ̀ tó kẹlẹ̀mbẹ̀ síbẹ̀ tẹ́ tó bá ti tú kàtí àní ẹ̀ṣẹ̀ ní kàfárà tó hà títí ó fi ṣe kàfárà ẹ̀ṣẹ̀ ní dáfnù àkóyà àbò kó bẹ́rì ẹ̀ torí ẹnu mìíràn súnà ìlú kẹrin tó wá fẹ́ lóṣù láti dámọ̀ ní kíní kan bọ̀ tó náà bá ṣe pẹ́ bò ní mọ̀ sí bẹ́ẹ̀lẹ̀ òtún náà lẹ́lòmí olóhùn ṣe ṣùgbọ́n súnà kejì kò ní ṣe kíni kò ní ṣe súnà ká má àyè yẹn ń kọ́ àwọn míì tó takò nǹkan míì bóyá ọ̀rọ̀ pákó mọ́ni sí ibi ìpínlẹ̀ àlùwàlà bóyá ń tán lílẹ̀ nìkan tó ti ṣe lọ́nà tí ò ṣe kíni tí ò dáa ẹlòmíràn kò ń gbà kó wà o ṣùgbọ́n tó bá dọ̀tí àyè ń kọ́ ibi tọwọ́ tẹ́ náà ti bọ́nu ẹlòmíràn wà ní àlùwàlà yóò eléyìí ò bá mu a lè ṣe nílé wa bó láti àmọ́ ṣe nílé ọlọ́run gbogbo àwọn àárín yìí ló yẹ káwa náà ṣe kíni ká ní àkíyèsí fún mọ̀ntàbà ṣe àwọn àwọn kẹ̀kẹ́ wà tó bá mu mọ́ látara wàhálà tó lè bí kéèyàn máa filẹ̀ kódà ìyẹn gan ni ó tó jẹ́ sìn lásìkò yẹn kọ́ni òun sábẹ́ ṣe lágídí ẹnìkan ẹbí náà fáwọn kẹ̀kẹ́ lẹ̀ tó tọ́ mo rò pé ó lè bí fìtínà fáwọn ta ni fáwọn èèyàn kan anábìrin tí ò bá ti pé ní Aisha àwọn èèyàn rẹ tọ́jú bí tẹ̀lẹ̀ gba ẹ̀sìn tí ò tí ì wọnú ọkàn rẹ̀ dára ni gbogbo ojú àtọwọ kàábà nù bá ti kí kò bá sílẹ̀ ní bá nẹbí bọ́ọ̀rọ̀ ní ṣeṣe wọn táwọn bá yí padà ẹlòmíì torí ẹ̀ kàábà tó yẹ pé báyìí ló ṣe wà torí ẹ̀sìn wọlé ẹlòmíì torí ẹ̀ yìí sẹ́yìn àmọ́ wá ń fà nígbà mi kí ni kí ni yóò bí láǹfààní kí ni ìnira tí ó bí tí ìnira bá já ń fà ní lọ tó darí kéèyàn ṣe kí ni kò fi nǹkan yẹn lẹ̀ kan bẹ a benefit tó bá lo àwọn súnà tí wọ́n lọ gbọ́ ó lè jẹ́ àǹfààní fún wọn nìkan but ó lè jẹ́ nǹkan fìtínà fún mọ́níájọ àbí súnà tó lọ gbọ́ yé àìmọye àfárá bẹ́ẹ̀ lẹ́yìn lómi tó ti ṣe nǹkan tó ti fi kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ṣe súnà mẹ́rin kan ló ṣe wà wò náà bá gbé ìdájọ́ lé gbogbo àwọn èèyàn náà bá mọ láwọn èèyàn sá fún eléyìí agbọ́dọ̀ látàkùn fún àti gbọ́dọ̀ mọ ojúṣe wa kọlọmọ sọfàánà wa tààlà kí ó ṣàánú wa kí ó lé wa kún ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ kó yọ ní sẹ́nitọ̀ fún aláyé àti lọ́jọ́ gbẹ̀dẹ̀ àbíkíyàmà وصلى الله وسلم على نبينا محمد أجمعين